إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له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 فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فإن الله سبحانه وتعالى اختار لنا الإسلام دينا كما قال سبحانه وتعالى إن الدين عند الله الإسلام وقال اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا ولا يقبل الله سبحانه وتعالى من أحد دينا سوى الإسلام كما قال سبحانه وتعالى ومن يبتغي غير الإسلام دينا غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين عباد الله وجميع الأديان الموجودة في هذا العصر سوى دين الإسلام أديان باطلة لا تقرب إلى الله سبحانه وتعالى بل إنها لا تزيد العبد إلا بعد منه بحسب, بحسب ما فيها من ضلال وقد أقبل نبينا محمد صلى الله عليه وسلم أن فهام من أمته سيتبعون أعداء الله تعالى عباد شعاهرهم وعاداتهم وذلك في حديث أبي السعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال فتبعنا سنن من كان قبلكم شبر بشبر وذراعا بذارع حتى لو دخلوا حجر الضب فتبعتموهم قلنا يا رسول الله اليهود والنصارى قال فمن عباد الله وقد وقع ما أخبر به النبي صلى الله عليه وسلم وانتشر في الأزمات الآخرة في كثير من البلاد الإسلامية إذ اتبع كثير من المسلمين عداء الله تعالى في كثير من عاداتهم وسلوكياتهم وقلدوهم في بعض شعائرهم واحتفلوا بأعيادهم adá ọpẹ́ fọ́lọ́run ọba àlékún kí Ọlọ́run orí ajé ẹjẹ tán Ọlọ́run kó máa bá ànábì wa Muhammad adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ọba tó ṣe wá ní mùsùlùmí. wàhálà tí máa ń bá ẹ̀dá fìtínà tí máa ń bá ẹ̀dá tó fi lóhun ṣe ìsìláàmù mọ́ ọlọ́mọdé òṣèlèṣẹ́ ní kọ̀ọ̀kan wa o. islam bẹ́ẹ̀ bá ṣe máa sí bẹ́ẹ̀ ni yóò ṣe dùn tí bẹ́ẹ̀ bá ṣe ní ìmọ̀ sí nípa islam bẹ́ẹ̀ ni ó sì ní àmọ̀dájú lórí islam yìí. ọlọ́run ọba fúnra ẹ̀ òun ló sa ìsìláàmù lẹ́sà fún gbogbo ọmọ èèyàn pátá ìsìláàmù ń fẹ́ kẹ́ máa ṣe. àmọ́ ọlọ́run ọba ó ti já mọ̀ pé àwọn kan ń bẹ wọn ò ní gbọ́ ìkìlọ̀ yìí wọn ò ní gba ìsìláàmù tá a sọ yìí àwọn kan sì gbà á. ọlọ́run ọba wa emi èmi àti ẹ wọn náà tó gba islam yálà wọn bí ọ sínú islam ní ọgbà náà ní mùsùlùmí náà ní ọ olùwàsánà alukuhani kẹrì inna dina inda Allah al ọlọ́run ní tó jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run islam ni. ntọ́lọ́ ọmọ lẹ́sìnù ìsìláàmù ni kọ́dà ó sọ bóyá pé wàrọ̀ dìtú lákòmùlì ìsìláàmù dìínà ọlọ́run ní ìsìláàmù yìí mo yọ́nú sí fún yín kó máa jẹ́ ẹ̀sìn mo yọ́nú sí gbogbo ẹ̀sìn tíyẹn bá tún ṣe láyé tó bá fi yàtọ̀ sí islam ànùgbà ni o bí yẹn bá sì kú lérí nǹkan yẹn lórí ẹ̀sìn míì tí e ṣe Islam kò lè wà lìjẹ́ náà ọlọ́run ọba ìlànà Islam nìkan lọ́lọ́run máa fi san alẹ́ san tábà ń rìn ọlọ́ni wàá máa ń yẹ bọ́tọ́ọ̀gì ghayra Islam dìínà ọlọ́ni ẹni bá lọ mú ẹ̀sìn míì ní ẹ̀sìn ghayra Islam yàtọ̀ sí islam dínà lẹ́sìn ọ̀làn yóò kébàlà mi nìyẹn ọlọ́run ní tọ́ lọ múlẹ̀ islam ní ìnígbà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati minal khasirin tó bá ti jọjọ́ ẹ̀dì kìyàmà gbogbo ẹ̀ bá lọ mú nǹkan mi ní ẹ̀sìn yàtọ̀ sí islam ọlọ́run yóò kò fún ni ọlọ́run yóò kò fún rita ń lọ ní jama a jẹ́ pé ó tó fún wa ká máa ṣe fáàrí pẹ̀lú islam etí islam bá sì mú wa fún wa ẹjọ́ tó wa ìyẹn ló fà á afáwọn abdullahi mas'ud radiyallahu ta'ala anhu ìkànnì àwọn sọ́ọ́bà muhammad ni ó ní wala tabtadi'u ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ẹ máa tẹ̀lé ní tí wọ́n bá sọ fún yín bọ́lọ̀ ń sọ báyìí anábì sọ báyìí súnà anábì ni ẹ máa tẹ̀lé ìlànà tọ́lọ̀ ń fi rán anábì Muhammad ó ní ẹ máa tẹ̀lé wala tabtadi'u ẹ tún máa lọ mú ìlànà míì mọ́ yàtọ̀ fún Islam ẹ má lọ dá nǹkan kan míì lẹ̀ mọ́ lẹ́yìn Islam kí ló fà á làkọ́dí kò fèsùn torí pé ọlọ́run ọba ti tó ẹ̀yin mùsùlùmí ẹ wọ̀rọ̀ ọlọ́run ti tó yín gbogbo nǹkan pátá nínú àlámọ̀rí ayé téèyàn máa fẹ́ béèrè pé bó o ló yẹ ká ti ṣe eléyìí ọlọ́run ṣàlàyé fún wa bá ó fi mọ́ bá a ṣe ṣègbọ̀nsẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ tọ̀ ẹ fẹ́ yàgbẹ́ àwọn àlámọ̀rí ayé nu ọlọ́run tó ṣàlàyé ẹ̀ fún yín kọ́dọ̀ ó sọ fún yín pé bẹ́ẹ̀ bá fẹ́ tọ̀ ẹ fẹ́ yàgbẹ́ ni bá ti máa wábi tá a kọjú sí ńgbà tá a bá fẹ́ kírun ìsìláàmù ṣàlàyé débẹ̀ fún wa pé kọ́dà bẹ́ẹ̀ bá tọ̀ náà ẹ yàgbẹ́ náà ni ẹ máa wábi tẹ́ kọjú sí ààyè kan sàdédé kọjú síbi kankan pé mo fẹ́ tọ̀ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lọ sí àwọn àwùjọ kan bẹ́ẹ̀ yóò dá kíbúlámà ibùyọ̀ oòrùn bá ṣe máa wá káàkiri nígbà tá a fẹ́ kírun náà bẹ́ẹ̀ náà ni bàbá tọ̀ á tún máa wá torí èèwọ̀ ni ká kọjú síbi tá à ń kí ń kírun yìí tá a kọjú síbi ẹ̀tọ̀ àbí ká kẹ́yìn sí àgbọ̀rọ̀ dán o ìsìlámù sàlàyé débẹ̀. Abdullahi ibn Mas'ud ó ní ọlọ́run ó ní wọ́n ti tó yín ọlọ́run tó yín kò nídìí kí àbátọ́lọ́run ti tó tó mú nìkan máa ṣe àtọ́jú ràn síbi nǹkan mìíràn wàláì kò sí kò nídìí kọ́dà ó fi máa sọ wíwọ̀ bá ti máa wọ̀ ọ́ irú àwọn nǹkan wo lẹ́lẹ́ wọ̀ irú nǹkan wo lẹ́lẹ́ wọ̀ ọlọ́run ṣàlàyé ọlọ́run ní góòdù lílò apáṣọ àlẹ́hàrẹ́rì anábì sallallahu alaihi wasallam ó gbé góòdù lọ́ọ̀yà yìí ó gbé sọ́wọ́ ọ̀túnjọ́ kan ó sì gbé àlẹ́hàrẹ́rì ó gbé sọ́wọ́ sí ó ní ẹ̀rí méjèèjì yìí wọ́n ti ṣe léèwọ̀ fún àwọn ọkùnrin àlè ọmọ mi àtẹ́pẹ́ àwa mùsùlùmí ní síta àwa ọkùnrin àgọ́lọ̀ mọ́ lo gold ẹ̀tọ́ ni fáwọn obìnrin àlè ọmọ mi àtẹ́pẹ́ àwọn obìnrin wa àwọn lè máa lò ó fi mọ nǹkan lílò kódà kíláàfì jẹ kíláàfì mu ànábi sallallahu alaihi wasallam ànábi ni àtọkùnrin ni àtọbìnrin àtọmẹ́kì àtàgbàlagbà bẹ́ẹ̀ bá jẹun ẹ gbọ́dọ̀ máa jẹun ẹ sì gbọ́dọ̀ máa mu nínú àwo àbí cup tí wọ́n ṣe pẹ̀lú gold àbí silver. kí ló fà á ọlọ́run ti tó wa. kò sí nǹkan tí ní máa ń ṣẹlẹ̀ sọ́mọ ẹ̀dẹ́ ènìyàn nínú àlámọ̀rí ayé. àwọn ti bá pé sílámù ti ṣàlàyé ẹ̀. bẹ́ẹ̀ náà ni àwọn àlámọ̀rí ẹ̀sìn sáà ló yẹ ká máa fi tiwa ṣe fáàrí ni káwọn ẹmọ wa wò wá sọmọ kọ́sì wa àbá ló yẹ ká tún máa tàtójú ràn síta wọn mí tí wọn ní lánàá ẹ wo àwọn ẹ̀sìn tó wà láyé lónìí wọn ní lánàá èyí pásítọ̀ ló kàn jòkó yóò ronú pé ẹ máa ṣe báyìí kì ṣe pé ó rí inú báìbù wọn ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ìsìláàmù tó pin ká máa ọlọ́run gba ìsìláàmù lọ́wọ́ wa o bí ìsìláàmù ṣe wá da tó yìí tó sàlàyé gbogbo nǹkan yékéyéké báyìí anabi sallallahu alayhi wa sallam bí bá tó bá sọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ o tòun ti bẹ́ẹ̀ náà anabi ní gbogbo tí islam mú wá kò ní tàn kan lọ́rùn kò ní tàn lọ́rùn tó kèé tàn lọ́rùn kọ́ o kèé ṣe wọ́n ṣe ó sún wọn o nítorí wọn anabi mú wá fún wa àwọn kan bẹ wọn ò ní ṣe é wọ́n tún wá máa ṣe àtọ́jú ràn sí àwọn nǹkan míì sí àwọn nǹkan míì táwọn míì gbé wá wọ́n á máa ṣàtọ́jú ràn sí tolúwa sì kìlọ̀ fún wa pé ká má ṣe bẹ́ẹ̀ anagba Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ tó sọ́ọ̀ṣì níbẹ̀ ó wà nù hadisi Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu anabi ni la tataba'na sunana man kana qablakum shiburan bi shiburi anabi ni wa padà ya ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí àsìkò kan bọ̀ wá o àwọn ọjọ́ kan tí wọ́n ṣe ara yín àwọn ọjọ́ kan táwọn ti wá kẹ́yìn tó dé ìlànà wọn lẹ́mọ̀tọ̀ ẹ sì fi ìlànà tànẹ́bì kalẹ̀ ìlànà tèmi tó mọ́ dáadáa yìí tànẹ́bì ní ẹnìkan ò ní yẹ kó ń bẹ́ẹ̀ àfẹlẹ́rí ibú èèyàn ẹ sì fi ìlànà ńlẹ̀ ìlànà eré ibú lẹ́mọ̀ lọ tẹ̀lé ànábì ní kọ́dà bí àsìkò náà ṣe rí ṣébùrà bẹ ṣébùrì àwọn tí wọn kì í ṣe mùsùlùmí gbogbo tí wọn bá ti ń ṣe nú ẹ̀sìn wọn wọ́n ń ṣe báyìí wọ́n ń ṣe báyìí àwọn mùsùlùmí ò tẹ̀lé wọn bẹ̀ ni wọn ò ní jù wọn lọ mẹ́ àti kán bẹ̀ ṣe ni wọ́n ń ṣe báyìí àwọn mùsùlùmí kọ́ sí wọn wọ́n ń ṣe báyìí alẹ́bí ẹ̀mọ́ kọ́ sí wọn alẹ́bí ni tó fi mọ́ pé kọ́dà ẹ bá débi pé wọ́n wọ inú ìsà gílíntì àwọn mùsùlùmí ó sì tẹ̀lé wọn wọ́n. bàtà nàbí sọ bẹ́ẹ̀ àwọn sọ́wọ́ wa sọ pé ali yahudu wa nasara ṣé é ṣe pé àwọn tọ́ láwọn kọ́ sí wọn àmọ́ tẹ̀lé wọn ṣé é ṣe àwọn yahudi àtàwọn nasara alẹ́bí ní fàmẹ́ bí o bá jẹ́ àwọn ta wàá jẹ́ bẹ́ẹ̀ ta ni wàá jẹ́ ẹ̀rọ bó ti rí lónìí gbogbo ìlànà tí Islam gbé kalẹ̀ fún wa kò tẹ́ ọlọ́run bi kó ma ó bi ìyàwó ẹwà àwọn mùsùlùmí sí ìyàwó lónìí mùsùlùmí ó sí ìyàwó yóò gé kéèkì ànábì gbàgbé àbí mùsùlùmí ó sí ìyàwó lónìí wọ́n wàá sọ̀rọ̀ aṣọ òsì ọkùnrin wọ kóòtù bọ́dà bó jẹ́ obìnrin ó fún fún wọ́n sì ní ọwọ́ jáàbù olówó lé wọ́ kọ́dọ̀ àwọn tó ń lòrùka àwọn àfáà náà wọ́n ti ń ṣe nìkáwọ̀ fún wọn. ìlú tí wọ́n fi ń lu tí wọ́n fi ń tí sin òkú lọ lé iṣẹ́ tí wọ́n lẹ́yìn lu ìyàwó ti yín. ìsìláàmù gbé wàlímọ́tù nìkáwù òun pé wá èyí fi nǹkan mìíràn kó rẹ̀ èyí tó fi rọ́pò rẹ̀ lẹ́yìn wa tẹ̀lé ẹ̀tẹ́ ìsìláàmù mọ́ àwọn èèyàn tí a máa ti ń jẹ́ wàlímọ́ tù nìkan ọmọ lónìí a máa ti ní wàlímọ́ wàlímọ́ wàlímọ́ wàlímọ́ wàlímọ́ mo lẹ́gbọ́ yé símẹ́lì sìn wàlímọ́ tó kù hánì ni. gbogbo lànà wa pátápátápátápátá bánàbí ṣe wí gẹ́lẹ́ òun la fi ń tẹ̀lé wọn. ẹnìkan ní kò lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam àfi lè rí ibú èèyàn. débi pé àwọn mùsùlùmí à ń kọ́ sí wọn débi pé níbi oúnjẹ wọn gan ń kọ̀fẹ́ bí mùsùlùmí yóò bá jẹun lónìí ọmọ tán bí sínú gbó òun náà wàá mú ọwọ́ yìí ọwọ́ ọ̀tún yóò fi gbá ọ̀bẹ mú yóò jẹran àwọn bá bá a rẹ ọwọ́ wọn fi mẹ́ran jẹ sẹ́nu yóò wá fi ọ̀bẹ yóò fi gé ẹran yóò wá fi ọwọ́ òsì yóò fi gbé yóò fi mú fọ́ọ̀kù yóò wá kí o báyìí yóò àti báyìí àwọn náà ti wà ní anabi ni la ta'kulu bishimal fa inna shaytan ya'kul wa yashrab bishimal bẹ́ẹ̀ bá jẹun bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá mu ànábì ni ẹ má jẹun pẹ̀lú ọwọ́ òsì ẹ wò ní sìn akọ́sì wọn bẹ́ẹ̀ bọ́dà bẹ́ẹ̀ lomi ó bá sí mímú ó ní báwọn bàbá rẹ̀ ṣe ń gbá mú òun náà wá sí báyìí bẹ́ẹ̀ nìkan máa gbá bí mùsùlùmí àkàn múna ọtí bí arúgbó àlọ́kọ báyìí wọ́n tún máa ń kàwé fún yìí òní. olùgbà sí bí arúgbó arábó wa ni ọ́ sára lè bó ni ọ́ gbogbo nǹkan pátá àti nǹkan wọn ó fi máa aládà wọn àwa bá débi pé àwọn gèfèrí yìí wọ́n rìnrìn wèrè àwọn náà ti jọ ìwọ̀n bẹ́ẹ̀ wàláì lọ́mọ mùsùlùmí lọ́mọ àfà wọ́n sì jọ ìwọ̀n bẹ́ẹ̀ gbogbo tó bá ti design tó bá ti gbé fún wa òun náà ni best ẹ mọ tí ń lọ ń tà ọmọ nísìnyí ni bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọn gbé àwọn sòkòtò wọn báyìí òkèlè báyìí fún ni ìsàlẹ̀sàlẹ̀ báyìí òun yanu báyìí ni wọ́n ní jébì lòun àwọn náà máa ń wọ̀. wọ́n tún gbé mi dé kò tún níbẹ̀ mọ́ òun ó ti ní sálẹ̀ yóò ti nísàlẹ̀ yóò wá sí gbẹ̀rẹ̀ lókè wọ́n tún fóònù lókọ tiẹ̀ mo ti gbàgbé wọ́n tún wá bá débi pé crazy jeans kèésì pé wọ́n kọ́ ìyá fún ààrẹ wọ́n ti yá alátọ̀ òun ní redmade náà ni o wọ́n ti wá tú gbogbo ẹkùn rẹ̀ báyìí àwọn náà ti rọ̀ ṣòkòtò wèrè wọ́n náà sì wọ́ ló tọ́ wọ́n bá dé bẹ́ẹ̀ yán sinẹ́bù ẹ̀yọ̀ ìdílé gbogbo ọmọ mùsùlùmí tí kẹtẹ́rìn mẹ́tọ́ dáńtán wọ́n tún gbé kàdé nísìnyí wọ́n ní pẹ́ńsù ni àwọn ọmọ yín máa ń wọ̀ bí yóò bá bọ́ bìjàkadì ni wọ́n á jókòó báyìí bọ́ bá ń fa pẹ́ńsù ẹ wo ọ̀rọ̀ anábì ẹ wo yàrá tó ti sọ mo dúpẹ́ tí o sẹ́lẹ̀ rí tèmi wọ́n tún gbé kàdé wọ́n tún lòrùn kárọ̀tì òun ò ní dókè kò ní délẹ̀ anábì sì gbé sóko tiẹ̀ tiẹ̀ wá ní kọ́ má dókè ọ̀nláyéláyé rẹ̀ àwọn gbàtà àwọn tó ń gbé subhanallah àwọn ọ̀rọ̀ tí wọ́n pààyàn lẹ́kùn ni ẹ wo gbọ́dọ̀ nàbí ti sọ̀rọ̀ yìí ìlànà tèmi ó ní kò ní wù wọ́n mọ́ ìlànà àwọn ọ̀tá àwọn tọ́lọ̀ ọba ti sébilé sẹ́pẹ́ ìwọ ọdẹ náà gbogbo ìgbà tó ti ń kírun pátẹ́ láyé ọ́ wọn àwọn tó ń sẹ́pẹ̀ fún ọ́ sì ń kọ́sẹ̀ wọn. àbíta ni kafatia ìhídì náà sọ́pọ̀lù mùsọ̀kì sọ́pọ̀lù lẹ́dínà àni àmta ìfẹ́ lànà wọn tó ti bínú sí àwọn tó ti sọnù àdìhúdí wa nà sọ́wọ́ ìfẹ́ lànà wọn wọn àwọn làwọn sì ń kọ́ látòkè délẹ̀ gbogbo sẹ́mi ayé rẹ pápátá ẹ lómi látòkè délẹ̀ sẹ́mi ayé rẹ kọ́nà nílé rẹ bí yẹ̀wúdí ní mọ́múra bí àwọn gèsè rí ni nílé rẹ bẹ́ẹ̀ bá wọlé rẹ pé mùsùlùmí ni àmọ́ yóò fi tẹ̀síwá kọ́ ta lọ́rọ́ lẹ́yìn oúnjẹ. ó dìgbà bá wá rí mùsùlùmí bá wá jama mùsùlùmí anabi sallallahu alayhi wa sallam ó ní man tashabbaha bi qawmin fahuwa minhum ẹ má kọ́ sí ìjọ kankan wọn o ẹni bá ti kọ́ sí ìjọ kan ó ti dára wọn so ẹ jẹ́ kí aládà islam tó mú wá fún wa ẹ jù tí a lọ́rùn gbogbo àwọn aládà míì tán bá ti gbédé ẹ má gbà lọ wọn o àánú ló wà ń bẹ ọlọmọsí wa lẹnu àánú wa sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahabi wa sallam. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدعوك فالله أبا عليكم كي الله أولي أجين جيتان الله وما بقى نبوة محمد صلى الله عليه وسلم انت أصنقى أولا قوقع òun ni ìṣefáàrí pẹ̀lú ẹ̀sìn wa ẹ dákun ẹjẹ́ àṣefáàrí pẹ̀lú ẹ̀sìn wa gbogbo bí tá a ti bá bá dé ẹ jẹ́ káwọn yẹn máa bínú torí pa gbé ìsìlámù rù ẹ jẹ́ kí ìbínú pa wọ́n torí pa ń pàtìsì ẹ̀sìn wa ẹ má jẹ́ máa béèrè lọ́wọ́ pé are you a muslim or christian ẹ má jẹ́ kí ẹ máa béèrè afinilẹ̀ níbi kótó wa lọ́kọ̀ọ́kọ́ tá tí anabi sallallahu alayhi wa sallam ó ní padà yá o ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni wọ́n mọ kọ́ sí àwọn àṣà ẹ̀sìn míì àṣà àjọ míì tí ò bá sílámù mu. anabi sì ní ká fi kalẹ̀ bẹ́ẹ̀ àwa rí i pé gbogbo ń tà anabi sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa lónìí bá ti rí nínú ilé aláì àwọn ọmọ wa nínú ilé ẹ̀dá kọ́ ọmọ wa bí tá a báyé dé lónìí ẹjọ́ ọ̀rẹ́ kọ́ ọmọ rẹ ṣeré ibú tọ́wọ́n náà ti fẹ́ ṣeré ibú lálẹ́ kìyàmà ẹ kọ́ àmọ́ yín lẹ́sìn èyí tí ó ṣẹ́kù fún yín nù anábì ló sọ bẹ́ẹ̀ bí yẹn bá ti kú tán ẹṣẹ́ tán nǹkan mẹ́ta ló kù tó ṣẹ́kù fún ọ. alákọ̀ọ́kọ́ sàárà àtẹ̀yẹ ṣe tí ò dúró tí kéèyàn gbé omi fáwọn èèyàn àwọn èèyàn ṣe mọ̀ mú kéèyàn só gé so àti bẹ́ẹ̀ lọ ìmọ̀ táwọn èèyàn ń sàbà ní pẹ̀lú ẹ̀ kẹta ọmọ dáadáa tí ń ṣàdúrà fún yàn ọmọ dáadáa làwọn ti pè tí ń ṣàdúrà fún yàn àdúrà wọn pé o wọn níbi díà kìí sọ ọmọ tí ó ta tẹ́ǹtì tí ó pọ̀nà rẹ tí ó ní àṣàdúrà fún fún rẹ ní ọmọ ṣàdúrà fún fáwọn òkú rẹ láwọn àdúrà tó bá súnà ọmọ tí ò bá wá ní ẹ̀sìn wàláì làbí òbí yóò sẹ̀ sínú sàárè lára àwọn ìlànà tí ò bá ìlànà ìsìlámù mú tó gbalẹ̀ lónìí tọ́pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí ọ̀sìn bá wọn ṣe ó ní panantain ọjọ́ àyájọ́ olólùfẹ́ idul hub ọdún kan ni tí wọ́n gbé kalẹ̀ pé a gbé kalẹ̀ àfi ní ìdí ara wa ni panantain wọ́n ti ń polo rẹ̀ àwọn kan náà gbèrú. nǹkan táwọn mi ń wá táwọn fi ń jẹun nu táwọn mọ̀ wọ́n mọ́ nu ń nísìnyí tí ń dún ara wọn ń yá ọjọ́ náà ọjọ́ burúkú ni o ọlọ́mọ ṣẹlẹ̀ ọburú fáwọn náà gbogbo ẹwà fi ní ìlànà náà ìlànà burúkú lórin ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọ̀dọ́ àtàwọn àgbàlagbà kan kò fẹ́ dàgbà mọ́ ń dá irun rẹ̀ ó ti funfun wá ń dá pẹ̀lú black torí tí ó tó ní àwọn kékeré tó ń rí yí zina ni ọjọ́ zina àyájọ́ olólùfẹ́ àwọn àwo ṣé kọ́kọ́ ti yàwó kí ẹ̀kẹ́lẹ́ máa ní fi ara yín lọ́dún ẹ̀kan àwọn náà wà gbé kalẹ̀ pé òní ni ẹ ní fi ara yín àwọn ọlá nífẹ̀ẹ́ gan lára àwọn nǹkan táwọn ọmọ mùsùlùmí ń kọ́ sí àwọn gẹ̀tẹ̀ ilé yìí àwọn àfáà wọ́n ṣèwádìí ọlọ́kọ́ bá ṣe dáadáa fáwọn afá wa wọ́n ṣe ìwádìí pé fanantan fanantan bó ló ṣe bẹ̀rẹ̀ wọ́n padà wá rí i à àṣojú bá a ṣe ń wò lọ àṣojú bá a ṣe ń wò lọ n ti bẹ lábẹ́rẹ́ pọ̀ láwọn nǹkan ti bẹ lábẹ́rẹ́ ẹbọ ni gbogbo ẹni tí n bá ti ń ṣe fanantan láyé ń sọdún ẹbọ ni bí gbàgbé yẹn bá ń sọdún ṣèǹgó ọdún kan ni ọdún òòṣà kan ni ní Rome wọ́n ní tó bí tó bí ọjọ́ yìí àwọn ẹ̀tẹ́ ní sisi ló wá lábẹ́ àmì ìtọ́pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ló lálàáfíà wọ́n ní ẹni tó já ilẹ̀ Rome ẹni tó kọ́ tẹ ibẹ̀ ó ní agbára púpọ̀ kí ló wá ṣokùnfà agbára rẹ̀ wọ́n ní February fourteen tẹ́yìn tí ń ṣe àyájọ́ olólùfẹ́ yìí ọjọ́ yẹn gangan òun ní ìkókò abo ìkókò ó fún arákùnrin yìí ó fún ní ọyàn mu ọyàn tó wá fún yìí òun ló wá jẹ́ kó ní agbára torí kó mu ọyàn ìkókò ló fi á ní agbára ó sì ní ọpọlọ ìdíyelé yìí òun ni àwọn aráàlú yìí tó bá ti wá di every February fourteen wọ́n máa ṣe àwọn nǹkan wọ̀nyí wọ́n máa ń yí wọ́n máa ń ṣe ọdún yìí kódà wọ́n máa ń nígbàgbọ́ pé ẹni tí ò bá bímọ tó bá wọn yí ọdún yìí sí olóṣèké nìyí yóò sì bímọ gbà náà tó bá gé àgàn jàmáà tani máa ń fún yàn lẹ́ǹkan jàmáà ọlọ́ọ̀ni ẹni tí bá ń sẹlẹbẹtì ọdún yìí ọjọ́ yìí ní ti ń ṣe lélẹ́yìí jọ̀mọ́. bákan náà ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n máa ń ṣe gbọ́ngàn tí ń gbà máa ń ṣe torí ọdún ní ọdún láwùjọ tiwọn bá a ṣe ní bá a ṣe ń sọ ọdún tiwa làwọn náà ní bá a ṣe ń ṣe bí wọ́n ti ń ṣe tó wá padà yá ẹ padà mọ́ láwọn ọmọ nàìjíríà tó máa ṣe bẹ́ẹ̀ bí ìbá gbàgbé bóyá bí ọdún mẹ́rin àbí márùn-ún sẹ́yìn wọ́n lọ́ọ̀ àwọn ọmọ òpó màlúù yìí wọ́n fẹ́ sí fanata ní ọdún ó ní agbára tí wọ́n lè pósítà bí wọ́n ti fẹ́ ṣe ń jọ náà wọ́n wá lé àwọn pósítà yìí àwọn ọkùnrin àwọn obìnrin wọn yàn án pátá lásán ni wọ́n wọ̀ bóyá bọ́n ti fẹ́ ṣe ń jọ náà nù àwọn kan á dìde náà àwọn ọ̀dọ́ àmọ́ láwọn ọ̀dọ́ léríire bá ti ráwọn ọ̀dọ́ ọ̀hún àwọn á dìde pé yìí ró ẹ̀ ní sèkínì yìí àwọn abáwọ́ bá ń fúlàní tí wọ́n tàná kọ́nà bá fọ̀rùn kẹ́ wọ́n kún àwọn ọ̀dọ́ lọ́wọ́ onú ojú káfíńtì ń gbà náà àmọ́ ọ̀rọ̀ àtàfẹ́ dá ìhòòhò ọmọlúàbí wọ́n á pa ọkùnrin àtobìnrin wọ́n á fi wọ́n sínú yàrá kan náà ọkùnrin àtobìnrin ìwọ́dùn fẹ́ ni wọ́n ń ṣe. wọ́n tó bá jọ ọmọ mùsùlùmí gidi tó bá jọ ọmọ mùsùlùmí gidi tó fẹ́ káàdì kìámọ̀ rẹ̀ dáa wọ́n bá wọn ti fana táìmá. ṣèbọ́jọ́ ọ̀fẹ́ ni ká ní ti ara wa àwọn èwo olúwa ti fi àlà ó láwọn tá gbọ́dọ̀ nífẹ̀ẹ́ kéèsì gbogbo èèyàn ní wọ́n ti fi àlà sáà sọ́kọ̀ nífẹ̀ẹ́ àmẹ́lẹ́ yìí ò fi àlà fi kò fi àlà sífẹ̀ẹ́ ọlọ́ni yá ayọ́ lẹ́dínà amánu láti tẹ́kìdú àdúwì wà àdúwàkún àwùlíyà tó lè kúnà ilé ihun bílmọ̀wádà ọlọ́run láwọn ọ̀tá mi àtàwọn ọ̀tá yín ẹ má mú ọlọ́rẹ́ o àwọn ọ̀tá ọlọ́run àwọn ọlọ́tà rẹ̀ àwọn ọlọ́tà yín ọlọ́run ni ẹ má mú àwọn yẹ̀húdí àti nàṣọ́ra wọn ni ẹ ọmọ iye ọ̀rẹ́ tẹni kò sábìlà ẹnu wọn kò sí mẹ́ríàm náà ọ̀rẹ́ tiẹ̀ àwọn dèbó àwọn akọ. bákan náà ọjọ́ yìí gẹ́gẹ́ zina gbọ́fojú hàn ni àbí ọlọ́mọge lọ́kùnrin alóbìnrin àtọ̀dọ́ ọkùnrin tí wọ́n wá ara wọn kí ni wọ́n ń ṣe wàláì zina ni ṣùgbọ́n pẹ́ fún ṣẹlẹ̀ yìí ó promote zina ni nǹkan tọ́lọ́ wọn bá láàgbọ̀rọ̀ ṣe tó ṣe ní èèwọ̀ fún wa àwa sọ dẹ̀ tọ́lọ́jọ́ yìí yá ayé ọlẹ́bí ọlọ́ni wàlá taqrabu zina ọlọ́ni ẹ̀ gbọ́rọ̀ súnmọ́ zina ṣiṣẹ́ ṣùgbọ́n gbẹ́ni máa ń ṣe fanantẹ́ tí wàá kó dáa rí pé mi ò rí ní ẹsẹ̀ òbọ̀ tí mi nǹkan tó kan sọ tí wọ́n ní ìwọ náà fọwọ́ sí pé ọjọ́ yìí sìnà sísí ẹ̀tọ́ ni ntọ́lọ́wọ́ bá sì ní haramu ni bẹ́ẹ̀ bá lẹ́tọ́ ni kúfúrò ni. bákan náà àtàjẹ́ mùsùlùmí gbogbo àwọn táwọn èèyàn máa ń lò tí wọ́n fi ń ṣe ọdún yìí sọ̀kúnná àfẹsẹ̀ fanata àwọn nǹkan tó máa ń lò pé wọ́n máa ń ra fanata bíi gírísì káì àtàwọn kan tó tún jọ bẹ́ẹ̀ tó bá yẹ pé nítorí wọ́n máa ń tánu mọ́tàrú ẹ̀. wọ́n tààrọ ẹ̀ tọrọjọ́ ni ọjọ́ danger ni red red ni ọlọ́mọ sọ̀rọ̀ wá danger o àwọn kan máa ń bẹ wàláì ẹ̀ mọ̀ ọlọ́mọ sọ̀rọ̀ sí màsí bẹ́ẹ̀ yóò dé fìlà red aṣọ bàtà ṣe ní tí wí náà tàbí ìsì torí wọn ní tí ń gáìdì ẹ o wọn nìkan tó ń gáìdì ẹ o ṣé kùránì ló ní kọ́lọ̀ ọ̀fẹ́ dẹ́njà ni sọ pé rẹ́ẹ̀dì dẹ́njà ni nítorí sọ pé dẹ́njà nìfẹ́ gbogbo àwọn kan báyìí àṣà tí ò da ni àṣà dọ̀tí ni ìmọ̀ràn wa táwọn ọ̀dọ́ ẹ̀dàkùtọ̀ lọ gbogbo tó bá ti jẹ́ àwọn àṣà Islam òun ni ẹja máa gbé lárugẹ ẹ má jẹ́ á gbé àwọn àṣà mi lárugẹ mọ́ tó o bá ti ń gbé àṣà Islam tó o máa ń gbé lárugẹ táwọn èèyàn ń rí ọ tí wọ́n ń kọ́ sí rẹ ó máa gba ládé látara wọn ni bẹ́ẹ̀ náà ni àwọn àṣàkáṣà tó máa ń gbé lárugẹ tó ń gbé lárugẹ ó máa gba ìṣẹ́ tó máa ń ṣe tó máa kọ́pì rẹ̀ nítorí délé yìí wọ́n tó bá ti ní plan fún ọjọ́ yìí eléyìí là ń ṣe fún ọ pé wá sí i mọ́tò pínlẹ̀ òbí mi ní ṣe mọ́ o eléyìí o mo ti promise mo ti promise Sadé yóò sì wá ṣàánú Sadé wọn náà ṣàánú eré ara rẹ̀ gbàgbé ọjọ́ náà wọ́n lọ́ọ́ wàlẹ́ ọlọ́run gbàdúrà rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n sísá wa tí wọ́n ti promise ẹnìkan jọ náà pé ní ah, àpánáyẹ́ntọ́ ọdún yìí o wàlẹ́ ẹlòmí ti plan bí wọ́n ti wàlẹ́ nǹkan sí láyé ìfà ẹ bá jáde sọ́nà ń bẹ náà pé nǹkan ń bẹ láyé yìí àwọn ibi táwa wà yìí àwọn nǹkan ṣẹlẹ̀ nítorí délé yìí nínú àwọn ọ̀nà táwa mùsùlùmí táà fi ń kásá àwọn tí wọn kì í ṣe mùsùlùmí lè yìí sàwọn kan tó kó sínú ọdún yìí ó pọ̀ ṣíríkù wa ń bẹ wa ń bákan náà yóò mọ̀ jẹ́ pé àwọn kan tó jẹ́ ẹ̀ṣẹ̀ à ń fi kí ni à ń sọ di ẹ̀tọ́ abiyọlọ́wọ́n ọba ọba alekeola mọ́sàbá tún ọ̀pọ̀lọpọ̀ sàbábù mùsùlùmí mọ́sàbá tún ọ̀ṣẹ́ ọlọ́run aláìláhìlọ́lá wọn àbá àwọn ẹ̀yà ilé wa ọlọ́run jó dàbí ìdílé mùsùlùmí o ọlọ́jẹ́ kan náà ọba àwa tílé wa tíbi wọn ń dùn tó jọ lẹ́sìn náà ọlọ́mọdé akànbà ló jẹ́ bẹ̀rẹ̀